free store hallelujah free store ẹ jẹ́ gbàdúrà ọlọ́run túbọ̀ ní pátábára yín ológo fún orí òfin lẹ́kọ̀ọ́sí ọwọ́ jésù owó tó ní gbogbo ipá àtàgbà lọ́wọ́ wọn làwọn fún orí ọ̀fẹ́ yìí agbọ́gá fún tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ayé wa o tó bá ṣe rẹ̀ dé àsìkò ibi tó ń bá ṣe rẹ lọ ẹni wọn Ísírẹ́lì wọlá yìn lógo we thank you God agbó ọgá fún iṣẹ́ rẹ nínú ayé ẹni kankan ní olé lórí ẹbí lórí ará lórí ojúlùmọ̀ lórí ọmọ lórí aya lórí ọkọ àyàn lógo fún ọ̀fẹ́ tó fún wa lórúkọ Jésù ọba tó pọ̀ lọ àyàn fún ọ̀fẹ́ yìí agbó fún ọ̀fẹ́ yìí jésù mo ṣeun ẹnu israẹli mà ṣeun àyànfò ọ̀fẹ́ ńlá ìtarí gbà náà ayé ẹnìkankan àyàngò fúri ọ̀fẹ́ ńlá ìtarí gbà lórílẹ̀ ẹnìkankan ẹnìmọ̀ israẹli lórúkọ jésù ló agbọ́pẹ́ ìwọ tó pọ̀ ní pátágbá olúwa gbà yín ìwọ jésù ẹnìmọ̀ israẹli àyàn ọ́ agbóga fún tí wàá ṣe lónìí gbọ́ fún ètò rẹ gbọ́ fún àánú ìwọ Jésù yìí gbọ́ fún ètò Ọlọ́run náà ayé wa gbọ́ pé Ọlọ́run yóò bá wa pàdé níbi àyè ńlá gbọ́ pé wàá fi orin pàdé àwọn èèyàn yìí gbọ́ wàá mú ìyanu jáde ẹnumọ Ísírẹ́lì lórúkọ Jésù wa gbọpẹ́ kábíyèsí Olúwa gbà yìí wọ́n tó pọ̀ ní pàtàgbára agbóga fún wa àti ohun tí wọ́n ṣe lónìí o olúwa gbọpẹ́ olúwa gbàyìn bàbá àtọ̀ wá ẹ̀gbọ́n ìwọ ló níṣẹ́ o ìwọ níṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ nínú ayé ẹnìkankan ìwọ níṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ nínú ilé ẹnìkankan ìwọ níṣẹ́ kan lọ́wọ́ láti tú sílẹ̀ ìwọ níṣẹ́ kan láti já gbogbo ìdè pápátá ìwọ níṣẹ́ kan láti náwó agbára ẹ̀mọ́ gbàṣẹ́ rẹ̀ ṣe ìwọ Jésù wọ́n gbogbo àìní gbogbo. He knows the every need of our heart. Ìwọ ló mọ gbogbo àìní gbogbo. Ìwọ ló mọ gbogbo àìní gbogbo. Ìwọ ló mọ̀ ọ́n. Jésù yá fọ agbára rẹ hàn. Lọ́wọ́ agbára ńlá. Lọ́wọ́ ṣẹ́gun. Lọ́wọ́ ǹdáǹdè. Lọ́wọ́ ògo rẹ. Járe ọ. Járe ọ̀nà agbára rẹ. Járe ọ̀nà ìṣẹ́gun rẹ lónìí. Ṣé ohun tí ìwọ Ọlọ́run lè ṣe ní ìparí ohun gbogbo? a ó yàn ọ́ a ó sì gbé ọ ga láì lórúkọ Jésù Kristi olúwa tó lè wa àmín wọn láti inú ọkàn rẹ ní pé kó gbé Jésù yìí ga fún ńlá èyí tó ṣe fún ọ fún ńlá èyí tó ṣe inú ayé rẹ fún ńlá tó ti bẹ̀rẹ̀ fún ńlá tí ó parí lónìí ẹ kò gbé Jésù ga Jésù mà ṣeun Jésù mà ṣeun mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tó fi wọn rí ọ lọ́wọ́ ọba tó ṣàánú fún ọ bẹ́ẹ̀ kó gbé ọlọ́run ga pé jésù ṣó bẹ́ẹ̀ kó yìn ín bẹ́ẹ̀ kó gbé gasẹ́ bẹ́ẹ̀ ni màá ìsúwẹ́lì ó onífẹ̀ẹ́ jùlọ ṣé mo ọ̀gá lónìí fún ohun tí ọlọ́run ti ń ṣe inú ayé mi lọ́wọ́lọ́wọ́ fún ohun tí ó tún ṣe èyí tí ayé ò rí yìí ohun tá yóò bá ń dúpẹ́ níwájú rẹ tó mú lé lọ́wọ́ lẹ́kùn bẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ kábíyèsí ó ṣe ó ẹni israẹli mo yàn ọ́ ọba tó pọ̀ nípa àti agbára somebody lift your voice and appreciate him kéèyàn kó gbóhùn rẹ̀ sókè kó yan ọlọ́run bẹ́ẹ̀ kó gbé ọlọ́run ìga ọba tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ ẹni israẹli ọba tí ò gbàgbé àwọn tiẹ̀ bí ọba tí ò gbàgbé rẹ̀ ọba tí ó fi ayé rẹ sínú ìyà dúpẹ́ ọlọ́run bàbá mo fẹ́ kó gbé ọlọ́run ẹ ga ni mo fẹ́ kó yin bàbá yìí I want you to exalt him and magnify him I want you to exalt him and magnify the Lord magnify Jehovah God for the great things that he will do in your life fẹ́ kí ọkàn rẹ kó yin ọlọ́run thank him for everything thank him concerning your life dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó rí gbà orí ọ̀fẹ́ àánú orí ọ̀fẹ́ ààbò tó pọ̀ orí ọ̀fẹ́ tó péye lórí ayé rẹ Jésù ṣe o mà ṣe bàbá just thank him lift your voice and bless the Lord rẹ kò yin Ọlọ́run yìí rẹ kí ọkàn rẹ kò yìn ín thank him for your life thank him for what he will do dúpẹ́ fún ohun tí ó ṣe inú ayé rẹ ni dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa mo gbé ọ̀gá olúwa mo yìn ọ́ jésù mo gbé ọ ga ọlọ́run jẹ́ ká yin jésù ní àárọ̀ yìí thank him for everything bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ jésù ọ̀bániṣẹ́ olódùmarè ńlá ọba tó ń bá ohun bó ọṣun gbogbo dúpẹ́ lọ́wọ́ jésù yìí olùgbàlọ́ mọ̀ ṣeun olùgbàlọ́ mọ̀ ṣeun thank him for your life thank him for the life of your children thank him concerning your family. Thank Him for the love of God for you. Thank Him for everything that He's doing. Ẹ kò gbóhùn rẹ sókè fún oúnjẹ oṣù ní ayé rẹ ni Jésù ṣe Jésù ṣe olùgbà ló ṣe ní ayé mi ọba tó fẹ́ mi ọba tó fẹ́ mi tó fún mi lórí ọ̀fẹ́ The Lord has given you the grace to be alive orí ọ̀fẹ́ ni thank Him o tún jí sí ìmọ̀lẹ́ àlàyé ẹ ò dúpẹ́ thank Him for that be grateful to Him. O Shio, thank for this great privilege. Yes, O for this great privilege you have given to me to be alive. For your faith will allow you to for me. Somebody appreciate the Lord. Thank Him from the bottom of your heart. Thank Him for what He has done for you and what He has prepared to do for you this morning. gbẹ́fọ́ ohun tí ó ṣe inú ayé rẹ ní àárọ̀ yìí olùgbàlóṣe olùgbà ló ṣe thank him for everything gbẹ your orí ọ̀fẹ́ ńlá gbẹ ọ̀fẹ́ thank him for your life thank him for the life of your children thank him for your family thank the lord jehovah god i bless your name jehovah god i give thanks to you i give that thanks to you olúwa i thank him thank, i thank you lord for what you are doing jẹ́ kí ọkàn yín kó yìn Ọlọ́run. ní àárọ̀ yìí let your heart praise him bless him from the bottom of your heart gbé ohùn rẹ sókè láti inú ọkàn rẹ kó yẹn tó tóbi jù yìí jésù ṣé o jésù ṣé o ọba tó pọ̀ nípa ti agbára dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní ọ dúpẹ́ lọ́wọ́ ẹni tó dá ohun gbogbo thank the lord for everything thank him concerning your life thank lord for concerning your children. Thank you, Lord Jesus. I worship you. Olúwa mo gbé ọ̀gá. I bless you. Mo gbé ọ̀gá mo gbé ọ̀gá lónìí. Jésù ṣe o. Alágbára ọmọ ṣe o. Olúwa ìwọ ni ó Láti gbá. alágbára o gbàkóso wọn. appreciate him fẹ́ kó gbó ohùn rẹ sókè níwájú ọlọ́run give that honour to him and appreciate him for his wonderful work. fẹ́ kó gbó ohùn rẹ sókè níwájú ọlọ́run ọba tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ aláṣepé ohun gbogbo ìbẹ̀rẹ̀ ohun gbogbo òpin ohun gbogbo lórí ayé wa sẹ́ fẹ́ kó yìn jésù ṣéwò fún àǹfààní orí ọ̀fẹ́ fún àǹfààní láti mo gbà fọwọ́ agbára tó fi kàn mí fọwọ́ ìṣẹ́gun ńlá ọba tí òjò dúró tì ọba tí òjò lulẹ̀ ọba tí òjò sọkún give thanks to him and appreciate him ó tó bẹ́ẹ̀ ó lọ ó jù lọ if you thank him with all your heart with everything that's in you he deserve it he deserve it from you the Lord deserve it for you to praise him the Lord deserve it for you to worship him the Lord deserve it for you to give that thanks to Him. They deserve it. They deserve that praise from you. Unfailing, listen. They deserve that honor from your life. Give it to Him. Bless the name of our Lord. Thank Jesus for the grace of Him in your life, for the grace of God in your own. For your Ọlọ́run Lord. lílé rẹ gbogbo gbó àdúà lórúkọ Jésù Kristì Olúwa wa ẹ ká now let's begin to go before the Lord and begin to confess all our sin before Him. The ká sọ fún Ọlọ́run, Lord, I know I've sinned against you. Olúwa ask Him to forgive all our sin. It's only Him that you can talk to. And, uh, and David said, It's only you that have sinned against. Ìwọ nìkan mo ṣẹ̀ sí. Ẹ ká sọ fún Ọlọ́run, Ọlọ́run mo Olúwa mo ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀. olúwa mo ṣẹ̀ sí ọ nínú èrò olúwa mo ṣẹ̀ sí ọ nínú ìṣe gbé ìwé pété bá sọ pé èmi ẹlẹ́ṣẹ̀ kọ́ lè mí o ẹbí ẹni pé à ń tọ́ra wa jẹ ni òtítọ́ kan ò sì sínú wa ṣùgbọ́n tá a bá mọ ara gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ó ní olódodo ní ọlọ́run láti gbogbo àṣírí láti wẹ̀ wá kúrò nú ẹ̀ṣẹ̀ náà ẹ ká pe orúkọ jésù mo mọ mi lónìí o jésù I acknowledge myself before you olúwa mo mọ mi lónìí o Jehovah God, I acknowledge myself before you. Ẹni tó pọ̀ nípa àti agbára. I acknowledge my life before you. Mo mọra mi pé ẹlẹ́ṣẹ̀ ni mi sẹ́. Jésù dáríjì mi. Ask him to forgive every sin. Gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀. The guilt of sin. as a Lord. Gbà mí lọ́wọ́ ìdájọ́ ẹ̀ṣẹ̀. Ikababo kaparo stada. There's a guilt of sin. Maybe the sin of the past. Ẹ̀ṣẹ̀ ìkọ́ tó ti kọjá that Satan always bring that guilt into your heart ṣé orí nǹkan tó ṣe láti jọ yẹn kí ni yẹn ló affect ìdùnnú yẹn o mo rò pé kí ni yẹn ló ń di ẹ lọ́wọ́ yẹn ah all this ẹ mo gbà mí lọ́wọ́ ẹ bí ẹ ṣe the guilt of it olúwa gbà mí ask God to save you makali abagaba ah save, save me gbogbo ẹ̀ṣẹ̀ náà ti ń béèrè fún ìdájọ́ lórí ayé mi every every sin that is that is question for judgment. tó ń béèrè fún ìdájọ́ nínú ayé rẹ lónìí Ask Lord to forgive. Ní orúkọ Jésù, that Lord Jehovah God to remember Calvary. Orúkọ Jésù, Màṣíkà labababa, open your heart and pray. Pé Jésù sẹ́, Olúwa dárí gbogbo àṣírídéjì, Olúwa dárí gbogbo àṣírídéjì, ask Lord to forgive all your sin. Olúwa dáríjì mi, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristì yìí. Olúwa wa tẹ̀jẹ̀rẹ́ ni kò rò Olúwa mi o, tẹ̀jẹ̀rẹ́ ni kò rò ẹ̀jẹ̀ rẹ ni kó rò kó dá mi láre n ó yìn ọ́ o tẹ̀jẹ̀ rẹ ni kó rò kó dá mi láre bàbá mi tẹ̀jẹ̀ rẹ ni kó rò kó dá mi láre nínú ayé mi ni tẹ̀jẹ̀ rẹ ni kó rò kó dá mi láre lórí ọmọ o bóyá bóyá tẹ̀jẹ̀ rẹ ni kó rò kó dá mi láre n ó yìn o tẹ̀jẹ̀ rẹ àánú òòrùn tó dá mi láre. Ẹ̀jẹ̀ rẹ ni òòrùn tó dá mi láre. Mo bá bèrè fún ẹ. Ẹ̀jẹ̀ rẹ ni òòrùn tó dá mi láre. Alágbára wò. Mo yàn ọ́ ẹ̀jẹ̀ rẹ ni òòrùn tó dá mi láre. Ẹ̀jẹ̀ rẹ ni òòrùn tó dá mi láre. ayé bá mi ṣe o ẹ̀jẹ̀ rẹ ni yóò rò kó dá mi láre ẹ jẹ́ kí ohun ọ̀tá kó padà ẹ̀jẹ̀ rẹ ni yóò rò kó dá mi láre lórí ọmọ mi ẹ̀jẹ̀ rẹ ni yóò rò kó dá mi láre lórí aya mi ẹ̀jẹ̀ rẹ ni yóò rò kó dá mi láre wo yìn o ẹ̀jẹ̀ rẹ ni yóò rò kó dá wa láre gbogbo yẹn gbogbo wa dá ẹ̀jẹ̀ rẹ ni yóò rò oya oya oya oya oya oya oya oya oya ẹjẹrẹ ni mo kò dá mi láre ẹjẹrẹ ni mo kò dá mi láre bàbá mi o ẹjẹrẹ ni mo kò dá mi láre oya dá mi láre nú ọdún yìí ẹjẹrẹ ni mo kò dá mi láre ẹ forúkọ Jésù Olúwa ló ti ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ mi lára lónìí o kò sí nǹkan tọ́lọ́run fẹ́ rò ṣé ti ìwà èèyàn ni ìwà yẹn ò tí ì pé tó it's not enough if you are going before the Lord will say because of your good works your good work is not enough you are not saved by the good work you are saved by the grace of God it's a gift of God to you that no man should boast grace salvation is the gift of God to us that no one should boast of it ah it's the grace of God that you are saved not of work. The work is part of it, but if you are going before the Lord because of your good works, it's not enough. I'm doing this, I'm doing that, it's not enough. But grace is the one that locates your life. The grace is the gift of God given to you. And ọ̀fẹ́ ńlá ló fún ọ. Ẹ ká pé orúkọ Jésù. Ẹ̀jẹ̀ yóò tó fún mi lónìí o. Ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ ráàánú lágbà. Orúkọ Jésù sẹ́. I need your mercy, God. olúwa ṣàánú fún ayé mi ọmọ ọlọ́run lánàá kó gbàdúrà ní orúkọ jésù olúwa ṣàánú fún ọ̀nà mi ọlọ́run jẹ́ kí ọwọ́ àánú rẹ kàn mí lónìí ní orúkọ jésù let the mercy of you God locate my life ẹ ṣàánú fún mi orúkọ jésù ẹ fàánú gbà mí ní orúkọ jésù kí oríire lè bọ́ sí fún mi láyé ẹ fàánú gbà mí ní orúkọ jésù kí ẹ̀gà tàbùkù mi kúrò as a Lord to let the mercy of him to locate you ẹ fàánú gbà mí kó orí lè bọ́ sí fún mi láyé ọmọlọ́run lánàá kó gbàdúrà ẹ ṣàánú fún mi sẹ́ olúwa ṣàánú fún mi ask God to have mercy upon your life ẹ ṣàánú fún ayé mi ìka bàbá ó ṣàtòlíaba raba ó ṣàtòbíẹkẹlẹbọ borúkọ jésù dáadáa màṣíndèlébù kàmbèrà ask God to have mercy upon your life olúwa ṣàánú fún mi ẹ jáde àmì gbà ask God to have mercy upon your life ẹjẹ́ àdúrà mi gbà let my prayer be answered gbọ́ dua, lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ṣàmì dáadáa mi tó wà ẹ mo lérò pé o ní ìgbàgbọ́ ní àárọ̀ yìí that you are trusting God for certain things ó lóhun tó bá wá láàárọ̀ mi fẹ́ kó wà lọ́kàn ẹ o pé láàárọ̀ yìí ìṣẹ́gun ní gbogbo ìṣẹ́gun lẹ́nu iṣẹ́ láàárọ̀ àṣeyọrí mo tọ̀ wá àrùn kò sẹ́ni tó wà sọ́dọ̀ ẹ̀ tó lọ tójú tì rí mo fẹ́ kó wá mo fẹ́ kó ní that expectation in your heart níwájú ọlọ́run mo fẹ́ kó wà ní ọkàn wa pé ní àánú àdúrà eléyìí olúwa àṣeyọrí ni mo fẹ́ gbà kó bẹ̀ ọlọ́run ní oríire lọ́wọ́ lódùlódù lọ́wọ́ is not short of it neither lack of it is full of God is full of blessing lọ́wọ́ ọlọ́run ire pọ̀ lọ́wọ́ ẹ̀ ire máa ń ṣàn lọ́wọ́ rẹ̀ ni ohun ẹ̀ tó máa fi fún ẹ olófin kò béèrè ó wẹ́n tóun máa dàlù ìbùkún ńlá olórí kó wá kiri pé wàá rí ẹ porúkọ jésù olúwa mo dé làárọ̀ yìí ẹ dìde nítorí ayé mi màkàlì àbàkù ṣàtàlìyà màtólì àbàkù sàkàmìlà porúkọ jésù olúwa rise because of my life bẹ kó porúkọ jésù lóru èné bẹ kó dìde nítorí tèmi bẹ kó dìde nítorí ayé mi i have seen the affliction of my people in egypt and I am ready to deliver them. olúwa ti wo ẹ̀gàn wọn olúwa sọ pé òun ó gbà wọ́n lọ́wọ́ ẹ̀gàn náà ẹ po orúkọ jésù bí tẹ wà olúwa dìde nítorí ọ̀rọ̀ ayé mẹ́, màá ní kálí paul strictalia jésù dáadáa olúwa dìde ní ìṣẹ́gun rẹ lónìí ní orúkọ jésù mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun ìjà ènìyàn mẹ́kẹ́ ọwọ́ ni sátani ò gbúdọ̀ bá yọ̀ jẹ́ o ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ pọ orúkọ jésù bìtẹ̀ wá ó yá dìde nú agbára rẹ máa lè kárí àwọn kaba ní orúkọ jésù olúwa dìde agbára rẹ as God to arise in his power to help you this hour olúwa dìde kó ran ayé mi lọ́wọ́ ní orúkọ jésù olúwa dìde kó gbè mí níjà ní orúkọ jésù olúwa dìde kó fún oore fún ayé mi ní ọmọláwọn ńlá ni kó gbàdúrà olúwa dèké oore kó tẹ ayé mi lọ́wọ́ ọlọ́run sọ fún jésù ayé mi ń fẹ́ àtúnṣe ńlá orí mi ń fẹ́ àtúnṣe ńlá ní orúkọ jésù ọ̀nà mi ń fẹ́ àtúnṣe ńlá mo fẹ́ kí oore kó tọ ayé mi wá i want great things to happen i want great things to manifest mo fẹ́ wó kó ohun ńlá kó ṣẹlẹ̀ nú ayé mi ní ọlọ́run lanu kó o pe jésù gbèdó wa olúwa dìde agbára ní orúkọ jésù olúwa dìde agbára arise in your power bẹ́ẹ̀ fún mi ní ìṣẹ́gun ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ kó borí lónìí ní orúkọ Jésù bẹ́ẹ̀ gbogbo ọwọ́ Sátánì kó fi ayé mi sílẹ̀ ní orúkọ Jésù bẹ́ẹ̀ ìdààmú mi dópin somebody open your heart to God the Lord Jehovah God to arise because of you Olúwa dìde nínú agbára rẹ ní gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wá Olúwa fi ìsinmi fún ọkàn mi lónìí ó ní gbogbo ó ní ẹni tẹ́lẹ̀ ó ní gbogbo ọkàn tó pòrúurú kó máa bọ̀ wájú òun ó ní ẹ jẹ́ kí gbogbo ọkàn tó já tí sátani dẹrù ó ní ẹ wá sọ́dọ̀ mi ẹ̀yin tí ń ṣiṣẹ́ ẹ̀yin tí ìṣẹ́ ti mú ó ní kó máa bọ̀ gbogbo ẹni tó ń wá àtúnṣe ó ní àjàgà tòun rọrùn ẹrù òun fúyẹ́ òun ó fi ìsinmi fún ọkàn yín ẹ porúkọ Jésù olúwa mo dé pẹ̀lú ẹrù awúwo ayé mi ni ah, ah, ah, olúwa mo dé pẹ̀lú ẹrù ayé mi ni mẹ́fọ́ porúkọ Jésù Olúwa mo dé pẹ̀lú ìpòrúru ọkàn mi ni with everything that troubles your heart Olúwa mo dé lónìí ẹ porúkọ Jésù jẹ́ kí ayé mi kó gba àtúnṣe ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù ọba tó pọ̀ ní bàtà agbára Olúwa mo dé lónìí pẹ̀lú ẹrù omi sẹ́ ní orúkọ Jésù àìrọ́mọ bíi ní. Oh, that spirit of barrenness, that spirit of failure, that spirit of disappointment Lord, lónìí olúwa dìde ní orúkọ Jésù olúwa fi ìsinmi fun ọkàn mi ask the Lord to give that rest to you olúwa jẹ́ kí ọkàn mi kó ní ìsinmi inú àdúrà yìí o láti inú àdúrà yìí lọ olúwa fún mi ní ìsinmi lónìí ẹ pọ orúkọ Jésù kọ́lọ́run kó fún ayé ẹ ní ìsinmi kọ́lọ́run kó fún ayé yín ní ìsinmi ẹ gbàdúrà olúwa fi ìsinmi fún ọkàn mi ẹ jẹ́ kí ọkàn mi kó ní ìsinmi I want that rest that rest that you promised ìsinmi tó pèsè ìsinmi tó ṣètò ẹ̀yàn dá fún ayé mi náà ẹ jẹ́ kí ayé tèmi náà máa ìsinmi orúkọ Jésù ẹ jẹ́ kí ayé mi máa ìsinmi let my life know to know no rest ikabababokaba experience the rest of you the joy of you ikabababo sadaba olúwa fún mi ní ìsinmi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa mo dọ́dọ̀ jésù mo débẹ̀ o mo dọ́dọ̀ jésù mo débẹ̀ o ibi orí mi á ti dára mo débẹ̀ o óyá óyá Oya, mo dọ́dọ̀ jésù mo débẹ̀ o óyá mo dọ́dọ̀ jésù mo débẹ̀ o bàbá ibi orí mi á ti dára níbẹ̀ wò ó yá ó yá. onírọ́ ọlọ́run kò dìde torí ayé rẹ̀. kó ṣàánú torí ọmọ rẹ̀ sẹ́. kó rere kó mú rí ọ lọ́wọ́. ojú ògùdọ̀ tì ọ́ ayé ògùdọ̀ yọ̀ ó dáa kó dára ó dáa kó bọ́ ṣiṣẹ́. àṣeyọrí kò mọ̀ ṣe yọrí. someone said on the Facebook that there's no volume. So, hey, gbọ́ mi àbí? Oh my God. Ẹ me. mi, mo pẹ́ ẹnìkan type with no volume. Because kò volume, please let me know. Ṣé volume what because? Please can you just press that thing to let to give me that sign whether there is volume or not? Praise the Lord hallelujah or bóyá fóònù tọ̀dọ̀ tí ni sometimes bóyá to increase volume to ten uh, please let me know. Uh, praise the Lord. <laughs> praise the Lord. Can you people hear me, right? Praise the Lord. oh, something is saying there's no volume. Ah, àbí we can hear, okay, we can hear, okay, we can hear. Ẹ orúkọ Jésù, Lord I'm here, Olúwa mo ti dé lónìí. Ẹ jẹ́ tèmi ní tèmi kó ní ìyanjú. Olúwa ṣe ohun tó sọ pé ó ṣe inú ayé mi. Ask the Lord to do what he has promised that he will do in your life. Olúwa ṣe ohun tó sọ pé ó ṣe inú ilé mi. What the Lord Jehovah God has promised ohun tó ti ṣèlérí pé ó ṣe olówó mi sàn you have said it you will heal me òun fún mi bí kò sí ọ̀nà o sọ pé wàá ṣí ọ̀nà open the doors for me ọlọ́run pé orúkọ ọmọláńlá lanu kó gbàdúrà orúkọ olúwa ṣe ohun tó sọ pé ó ṣe a makari bàkú ṣàtẹ́lì bọ̀ kàpálíà ọmọláńlá pọ̀ jésù dada ó ní ó ní mi ó yóò sọ fún mi sẹ́ẹ̀ yóò bọ̀ fún mi ó pè mí ní orí o ó ní àwọn ọmọ mi they are for signs and wonder olúwa mú ọ̀rọ̀ rẹ ṣẹ lórí ayé mi wọn náà ń porúkọ jésù dáadáa libaru sotoli gabagaba pé jésù olúwa mú ọ̀rọ̀ rẹ ṣẹ fulfil all your promises ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí ṣẹ mọ́ mi lára o ní orúkọ jésù ẹ mú ọ̀rọ̀ yìí ṣẹnu lé mi orúkọ jésù ẹ mú ọ̀rọ̀ yìí ṣẹnu ayé àwọn ọmọ mi ọ̀rọ̀ ọlọ́run kó wá sí ìmúṣẹ Let the word of God come to pass. Let the word of God come to pass. Ọ̀rọ̀ Ọlọ́run kó wá sí ìmúṣẹ. Olúwa mú ọ̀rọ̀ rẹ ṣẹ. Ní orúkọ Jésù, màá sí ga Mọ orúkọ Jésù. Olúwa mú ọ̀rọ̀ rẹ ṣẹ. Ní orúkọ Jésù. Bọ orúkọ Jésù dáadáa. Kólúwa kó mú ọ̀rọ̀ rẹ ṣẹ. Ohun tó sọ pé ó ṣe. Ní orúkọ Jésù. Olúwa ṣe. Olúwa ṣe. Olúwa ṣe. Olódàmíláre dá mi láre olówó mi sàn ó dáwò mi sàn olóògbà mi ó yá gbà mi olóòsọ mi di ààyè sọ mi di ààyè sẹ ìka bàbá ó ṣàyẹ̀bọ̀ sọ fún ọlọ́run tó wọ́pọ̀ ṣe olóòpọ̀ ọkàn mi má torí mo gbẹ́kẹ̀lé ọ ní àyà pípé ní ìbákú ṣe tìlẹ́bọ̀ àní gbàdúrà. He said, You keep me in perfect peace because my hope is in you. Ẹ pọ orúkọ Jésù. Ohun tó sọ pé o máa ṣe nínú ayé mi o. Màkàlí àbákọ́ Parusala. Olólànà. Olóòsọ mi sókè fún rere. Ó yá gbàdúrà. Olúwa ṣe lọ́wọ́lọ́wọ́. Ìlérí ọ̀rọ̀ rẹ kó wá sí ìmúṣẹ. Gbogbo agbá ìdíwọ́. Gbàgbá olùdènà. Ó yá parẹ́. Heavy hindrances blocking the blessing of God. Dúà dúà lórúkọ Jésù Kristì. Olúwa wa thank you ohun tó ló ṣe olúwa wá ṣe fún mi ohun tó ló ṣe olúwa wá ṣe fún mi bàbá ohun tí yóò múlò mi bàbá ṣe fún mi bóyá ohun tó ló ṣe olúwa wá ṣe fún mi ohun tó olúwa wá ṣe fún mi ó yá ó yá òun tí yóò múlò ṣe tù mẹ́ bóyá ohun tí yóò mú mi bá bá ṣe bóyá bóyá bóyá bóyá bóyá bóyá ohun tí yóò mú mi ló kọjá. Òǹdó ló ṣe olúwa wá ṣe fún mi mo sì lérí. Òǹdó ló ṣe ìwòsàn ìwòsàn yóò kò lù mí bàbá ṣe o, mi àṣeyọrí o àṣeyọrí o. wọ́n mọ̀ pé Abuja capital Nigeria làbújá náà hallelujah praise the Lord gbogbo ẹni tó wà lórílẹ̀‐èdè Abuja yẹn àbí Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ nínú Abuja o lórúkọ Jésù ọwọ́ agbá Ọlọ́run kó kàn yín ẹni tó bá wà ń bẹ̀ níbẹ̀ lórúkọ Jésù Sátánì ò ní rí yín mú ipá òkùnkùn ní wọlé tì yín lórúkọ jésù bí tẹ wà yẹn ọwọ́ ọlọ́run kò yín ká gbogbo agbá àṣìṣe gbogbo ṣìṣe ṣìṣe kò ní mú yín wọ́n ní ṣìṣe ló mú pọ́npọ́n tó fi ń nà ya rẹ̀ lórúkọ jésù ẹ o ẹ o lórúkọ jésù ṣìṣe ṣìṣe ò ní dí ọ̀nà yín ìkàbàbò kàbàrù stratali wà ìkàfà ó stratali gbogbo ìpinnu òkùnkùn bàjẹ́ gbogbo ọkọ́ ó lè dẹ̀ ibẹ̀ yẹn kó san yín ibẹ̀ yẹn kó gbè ọ́ lórúkọ Jésù ibẹ̀ yẹn kó san yín o gbogbo tẹ́ ẹ̀ fẹ́ ń bẹ̀ kó lu akó fún yín ilẹ̀kùn ayọ̀ ṣí ilẹ̀kùn àṣeyọrí ṣí ní ká bàbá kàfàrọ̀ ṣàdélé ránfẹ́ ó ilẹ̀kùn àṣeyọrí kó ṣí o bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa ẹ pọ orúkọ Jésù ẹ má jẹ́ tèmi ṣòro fún èmi ọlọ́run ti pera rẹ̀ ó ti wí tiẹ̀ when I'm God of all flesh nothing is too hard for me to do ọlọ́run ti pèrè ara ẹ̀ he has declared himself to be that he is God of all flesh and nothing is too hard for him to do ó ti sọ bẹ́ẹ̀ pé òun ọlọ́run gbogbo ẹran lòun kò sóhun tó ṣòro fún ọ wọn náà wá sọ tiẹ̀ olúwa ẹ má jò ó ṣòro ṣe fún mi don't let it be difficult for me ẹ má jò ó le o láti rí ìwé mi gbà that purpose you are trusting God ẹ má jò ó nira fún ayé mi sẹ́ ní kébì náà ní àṣeyọrí orin lórúkọ Jésù ó yẹ gbàgbé láàyè kì í ṣe rere ẹ pọ orúkọ Jésù dáadáa ọyọ ọmọ Ọlọ́run lánàá kó gbàdúrà ẹ gbàgbé láàyè káyé àwọn ọmọ mi ṣe rere ní orúkọ Jésù ẹ gbàgbé láàyè kébì náà ayé mi náà kó ga sókè fún rere sẹ́ ọmọ Ọlọ́run lánàá kó gbàdúrà Father in the name of Jesus ẹ fààyè gbà mẹ́ ní orúkọ Jésù ẹ fààyè gbà kí ọ̀nà ayé mi là fàyè somebody pray that Lord should grant you great things in life lè don't let it be difficult ìka bàbá sáyẹ̀ don't let it be difficult in the name of Jesus ẹ don't let it be difficult for me for my life for my children for my marriage in the name of Jesus ẹ má jò porúkọ jésù ẹ fi oore ra ayé mi lọ́rùn ẹ jẹ́ kó bá ìrọ̀rùn dé àṣeyọrí ni ẹ jẹ́ kó bá ìrọ̀rùn dé ìka bàbá tharus tàrà porúkọ jésù dára ẹ jẹ́ kó bá ìrọ̀rùn dé lórí ayé àwọn ọmọ mi àṣeyọrí gbogbo ní orúkọ jésù ní gbogbo ọ̀nà ni anda yabakọ sẹ́tìlẹ̀ bùkúpa ó yá gbàdúrà porúkọ jésù máa sọ tó tó ní kaba máa sọ tó tó ní kẹlẹ́bọ̀ àní gbàdúrà ẹ jẹ́ kó bá ìrọ̀rùn dé father ẹ má jò ó nira gbogbo agbá tó mú lé o gbogbo ipá tó mú lé ní orúkọ jésù that power that is making those things difficult for your life gbogbo agbá tó mú ìrìn àjò lé fún mi ìrìn àjò àṣeyọrí lé fún ayé àwọn ọmọ mi gbogbo ní orúkọ jésù gbogbo ipá nìkálí àbàká ṣàtẹ kò ní pèrò ṣàyídàkàtà àní gbàdúrà mẹsídẹ̀bùkọ pèrò ṣẹ̀tẹ̀ gbogbo agbára kágbára èyí tí ń dí ọ̀nà rẹ mọ́ mi that is making it difficult láti rí iṣẹ́ yẹn ní orúkọ Jésù that is making it difficult for your life to move forward that is making it difficult for great things to come for you gbogbo agbára tó ní kó máa lé ní orúkọ Jésù ìwà agbára náà ó yẹ wọlé gbogbo ìbá náà Olúwa sọdá sàn Olúwa sọdòfò ẹ gbàdúrà Olúwa sọdá sàn ní orúkọ Jésù Olúwa sọdòfò gbogbo agbára tó fẹ́ kó rẹ wá gbogbo agbára tó fẹ́ kó rẹ ṣẹlẹ̀ ní orúkọ Jésù wá gbá tí ò fẹ́ kí n jẹ mòdòmódò ìwọ olódùmarè màkàlì pòrè strẹ wá gbá tí ò fẹ́ kí n rọrẹ mú àní porúkọ jésù gbogbo agbada power that is robbing you of great things gbogbo agbára dínlọ́wọ́ gbogbo agbára olùdènà oréré ní orúkọ jésù ìwọ agbára náà ó yá wọlé olúwa gbé agbára náà mi gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa àmín ṣàmì dáadáa bẹ́ẹ̀ kó porúkọ jésù àní ìwọ ọlọ́run gbé ọwọ́ ọ̀tún lé ayé mi sẹ́ lay your new hand upon my life ó ná kí eré tèmi ó ṣe láyé kó gbúdọ̀ bàjẹ́ fún mi ó ti sọ pé òun fún òun ó ní ọlọ́run ẹran lòun ó ní kò sóhun tó ṣòro fún tòun níbo fẹ́ kí n fojú sí olódùmarè ó gbà mí ni kò lè fún ọ ẹ pọ orúkọ jésù kò tèmi ò gbúdọ̀ lé fún olódùn tèmi ò gbúdọ̀ lé o tèmi kò gbúdọ̀ bàjẹ́ fún mi o ní orúkọ jésù ask the Lord that what your own should not be difficult ẹ fi ìrọ̀rùn fún ayé mi ẹ jẹ́ kí ayé mi láṣeyọrí yìí ẹ fi ìrọ̀rùn fún ayé mi ọlọ́run tí gbogbo nǹkan òṣòro fún the Lord that things are not difficult for God of possibility makai baku shato legaba likeri abaku shetrebo mato beru soto to legaba mato toto likerebo kaba ẹ porúkọ Jésù ẹ fi àyè oríire gbà mí ní orúkọ Jésù ẹ fi orin lé mi lọ́wọ́ àní gbàdúrà ẹ fi àyè orin rẹ gbà mí ní orúkọ Jésù ẹ fi orin lé mi lọ́wọ́ ọlọ́run lanu kò gbàdúrà ẹ fi àyè orin rẹ gbà mí ní orúkọ Jésù ẹ fi orin lé mi lọ́wọ́ nínú ọdún yìí nì nínú oṣù yìí lẹ́nu iṣẹ́ mi o in that what you are doing in that thing that you lay your hands yìí ká bàbá òkà pa in that very thing that you have applied for ohun tó ti béèrè fún yìí ká bàbá òkà pa ẹ gbé àṣeyọlé náà ohun tí mò ń wá kiri ẹ bá ń wá ẹ gbé fún mi ẹ yànda ní orúkọ Jésù ẹ má jò ó lè don't let it be difficult somebody gbàdúà kètèrí kàpàrà lọ sọ́ndọ́bàgà gbàdúà lórúkọ Jésù Kristi olúwa wa àmín sàmì dáadáa ẹ pọ orúkọ Jésù mi tẹ wá gbogbo ipá ènìyàn tó dó ti ayé mi every every hand of men in my life tó ń jẹ́ kí n ṣe tó jọ ń bọ́lẹ̀ gbogbo agbára tó jẹ́ kó mọ̀ ṣe tó jẹ́ kó ń bọ́lẹ̀ mọ́ ọ lọ́wọ́ gbogbo ipa ènìyàn tó ń dó ti ayé mi fún ibi gbogbo ohunkóhun tó ń bá ayé mi jìjàkadì ah tó fẹ́ kó rẹ́ jìnnà yíká bàbá ọkà pírò strictalia gbogbo agbára tí ò fẹ́ fààyè gbà mí lóru èní olúwa ṣẹ́ ogun Lord give me victory ní orúkọ Jésù gbogbo ipa ènìyàn tó dóòtì ìrìn àjò ayé mi o gbogbo agbára fìyà jẹ ayé ẹni ìka babaka every tormentors every oppressed of your life in the oppression that is suppressing you orúkọ Jésù gbogbo ipa ènìyàn tó dóòtì ayé àwọn ọmọ mi fún ìjákulẹ̀ ó yẹ orúkọ Jésù olúwa sọdásá olúwa bàbá agbára náà jẹ gbogbo ẹ̀mí òkùnkùn gbogbo agbára kágbára ní orúkọ Jésù tó gbógun ìṣeré tó gbógun àṣetìtìmí tí ń gbógun àmúbọ́ ti ayé mi ní orúkọ jésù ètí ń gbógun ẹ̀gàngá ti ayé mi o ọmọláńlá lanu kó gbàdúrà bọ orúkọ jésù olúwa sọdásán olúwa sọdásán olúwa sọdásán azọrọ to destroy such power olúwa sọdòfò gbogbo gbá ẹni bí gbogbo gbágbágbá ẹni bí ní ìrìn àjò mi búwa dúà lórúkọ jésù kristi olúwa wa mo pe everybody wa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wọn tó wà ìfúnnù tí àwọn nàìjíríà gánmà Remember, I was just looking at the video today of that very young man. I can see in the eyes of that man níwájú lójú arákùnrin pé nǹkan kan gbé wọ̀ nǹkan nǹkan kan gbé màá yẹn wọ̀ a ṣe a ṣe a ṣe ba iye bọ́ yẹn jẹ́ ó gbé wọ́n wọ́n ń sọ létí ẹ̀ kò gbọ́ àgbà tó ṣe àti tó àgbà tí wàá pa bọ́ yìí bọ́ yìí ó kù sí ẹ lọ́wọ́ kò dáhùn abatẹnijẹ ni ẹnta abatẹnijẹ tán lásán yí ọmọ yẹn ni òun náírà sí ó sì bàjẹ́ ó gbé ògo rẹ̀ rì ẹ pọrúkọ Jésù gbogbo ipa tó do ti ayé mi sẹ́ àti òfin yẹ kí n lọ gbogbo agbárakaba tí ń ba ayé mi lérí tí ń ba ayé ọmọ mi lérí gbogbo agbára tí òfin kí ìrìn àjò mi gún régé ẹ pọrúkọ Jésù wọ́n náà fọ̀rọ̀ ẹ lọ ìwọ náà má dàkẹ́ má dàkẹ́ ní oògùn rẹ̀ má dàkẹ́ má dàkẹ́ ní oògùn rẹ̀ má dàkẹ́ ní o orúkọ Jésù máa ní kọ́ọ̀rì pàwọ́rì sílá gbogbo ipa tó ti ayé mi gbogbo ipa tó lóun fẹ́ yí ayé mi mẹ́rẹ̀ ní orúkọ Jésù gbogbo ipa tí ń gbógun ti ìrìn àjò mi sẹ́ẹ̀ dá pàwọ́ yàn láàyè tí ò fẹ́ kí application yẹn kó jáde fún rere ipa tó ti ayé ẹni gbogbo ipa tó yàkàtà lórí ìrẹsẹ̀ èyí ofe ò iyanu kí ìyanu rẹ̀ ṣẹlẹ̀ lóru èní olúwa sọ ipá náà di asà ẹ porúkọ jésù gbogbo májẹ̀mú òkùnkùn lórí mi gbogbo májẹ̀mú ẹni bí lórí mi lónìí láti bà tèmi jẹ́ láti yí tèmi dànù ó yá ó yá lórí ọmọ olúwa sọ di asà lórí ìrìnàjò ayé mi o olúwa sọdòfò olúwa dójú ti sátani dójútì dójútì dójútì dójútì dójútì dójútì dójútì óyá dójútì lónìí dójútì lónìí dójútì óyá dójútì bàbá dójútì bàbá dójútì óyá orúkọ Jésù gbogbo ipa yìí níbi lórí ayé rẹ lónìí gbogbo ipa òkùnkùn ayíredànù asọrídòfò ní orúkọ Jésù at that junction that they are lying waiting for you ibi tó ń dúró sí di ọ nínú ayé àwọn ọmọ rẹ ibi tó dúró dí sí di ọ ní ìrìn àjò ayé mi o ibi tí ọ̀tá dúró sí láti gbé ayé mi sánlẹ̀ ní orúkọ Jésù ibi tó dúró sí lórí ìwé ìgbélú mi pé kò sáà máa kówó dànù ni ẹ máa jẹ́ máa dáwó gbó makali paoli kalia liseni libokopa ó yá porúkọ Oluwa Olúwa Oluwa sàn Olúwa sọdá sàn gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wá ẹ porúkọ Jésù arákùnrin ibi ibi yẹn bá ń dọ yẹn kò ṣe yẹ. Oyètì Oyètì lónìí gbogbo bíi tí ayé ránṣẹ́ ayé ẹ lónìí tánránṣẹ́ ayé ọmọ rẹ kóluwa kó sọ di asán àmẹ́ ṣàmì dáadáa ìdí tí yẹn fi ń gbàdúrà nìyẹn kí yẹn lè ní gbà wá lọ́wọ́ bìlísì Jésù olóso ó ní deliver from temptation gbà wá lọ́wọ́ bìlísì o bìlísì ènìyàn bìlísì tí ń bẹnu ìdílé bìlísì tí ń bẹnu ọ̀rẹ́ bìlísì ti ń bẹnu àdúgbò bìlísì ti ń bẹnu lórílẹ̀‐èdè bìlísì ti ń bẹnu ilé ti ń bẹ lẹ́nu iṣẹ́ that temptation your life ní orúkọ Jésù èyí tó dó ti ayé rẹ ẹni tá a fi iṣẹ́ rán ní orúkọ Jésù wọ́n fi iṣẹ́ rán arákùnrin ẹni ìwọ ló máa pa o ai mọ̀káàlì pàwọ́rì sàkọ́tà ẹnì kan náà là máa fi iṣẹ́ rán ọlọ́run náà jẹun náà yá ẹni tó lọ ṣiṣẹ́ láti bá tiẹ̀ jẹ́ náà ní Sátánì yóò gbélé ẹni tó fi iṣẹ́ nú ayé rẹ ẹni tó fi iṣẹ́ nú ayé ọmọ rẹ lónìí ní orúkọ Jésù ọ̀run kò sọ agbára náà di asán àmẹ́ ò bá sọ àmẹ́ dáadáa mi kò lè akúlẹ̀ abúkan pérez lè sọ́nù blẹ̀ kò sí kẹfà ẹni tó fi ṣẹ́ná lórí ayé ẹ̀ ní orúkọ jésù that one in your life ẹni tó tó dúró lórí application the one tó pé ó ń wo application that is looking at your application say mi ì ní fún i'm not gonna give to him i'm not gonna give to her kò ní gbà kínní personally ló pinnu ọkàn rẹ̀ pé he's not gonna give ní orúkọ jésù ẹni tí sátani gbé wọ̀ sátani bíbélì sọ pé sátani sì wọnú ó wọnú júdásì ó gbé wọ̀ nǹkan wọnú ẹ̀ lọ mọ̀kárì àgbà tó parí iṣẹ́ yẹn o kójú ẹ̀ tó dáa àgbà tó parí arákùnrin náà àgbà tó parí nǹkan tó parí kó tó máa kó tó máa rìn lọ ọmọ ló tán ó jẹ kó jẹ parí iṣẹ́ tó fẹ́ parí ojú rẹ̀ ti wálẹ̀ ai màkà nǹkan tẹ̀sí bàjẹ́ lọ nǹkan tẹ̀ sọnù yányá sátani bẹ́ẹ̀ pé sátani sì wọnú júdásì ẹ̀mí yẹn gbé wọ̀ àgbà tó yẹn tán gbogbo ẹni tá a fi iṣẹ́ ibi rán lórí ayé ẹ ó ní àgbà tó kọ́ tó mọ̀ pé ẹ̀jẹ̀ láìṣẹ̀ ni òmò tí òmò rí nǹkan o ìgbà bàbá bá ṣùgbọ́n nǹkan ti bàjẹ́ táà ṣe pé Jésù Kristi Olúwa ni kò bá kú gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n ti gbà wípé that ọmọ Ọlọ́run ni that is the Lord of all ó gbé ikú mi ní ìṣẹ́gun ní orúkọ Jésù ti Násárẹ́tì ẹni tá a fi iṣẹ́ náà lórí ayé ẹ ẹni tá a fi iṣẹ́ lórí ayé ọmọ rẹ̀ ẹni tó ló wọ́n dènà de ìrìn anyone lying waiting for your life ẹni tó kó wọ́n bá wọlé jẹ́ mọ́ lára ní orúkọ Jésù ẹni tí ń en òkùnkùn ẹni ogun ma lérí ẹni loni, ni oruko jesu, máa yí ẹ lónìí ní orúkọ Jésù ẹni tó kó wọ́n bàjẹ́ ẹni tó sodasan ni oruko ẹni tó gbogbo ìmọ̀ ẹni bí fún ayé mi gbogbo ní orúkọ Jésù gbogbo ìmọ̀ ẹni bí fún ìrìn àjò mi ní orúkọ jésù gbogbo ìmẹ́bí fún ayé àwọn ọmọ mi ní orúkọ jésù olúwa sọ di asán olúwa yìí mi dànù óyá óyá óyá mọ́rọ́ wa orúkọ jésù orúkọ jésù orúkọ jésù lónìí olúwa yìí mi dànù ní orúkọ jésù gbogbo irúgbìn òkùnkùn olúwa dànù gbogbo ẹni bí lórí ayé mi ní óyá óyá ọmọ náà fún fún fún ìrìnàjò mi ò gbúdọ̀ dá ọkọ̀ mi ò gbúdọ̀ mọ́fọ́ Oh, o gbúdọ̀ fail in that journey you should not fail in that journey o gbúdọ̀ mọ́fò lé ọkọ yẹn o gbúdọ̀ Oh, o gbúdọ̀ ṣe lásán o ní orúkọ Oh, o gbúdọ̀ dààmú lásán o yá yá yá yá yá yá yá orúkọ Jésù ayé mi ò gbúdọ̀ mọ́fò ayé mi ò gbúdọ̀ mọ́fò kò mi ò gbúdọ̀ bàjẹ́ ẹrù mi ò gbúdọ̀ yí dànù ní orúkọ Jésù Sátánì ò gbúdọ̀ dẹrù mi dànù ní orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ pé orúkọ Jésù olúwa mo fi ẹ̀jẹ̀ rẹ ra eléyìí padà ó ní ẹ máa ra ìgbà padà ẹ máa redeem the day that's why you need to wake up and pray every morning that's why in the night you talk to God pé ọlọ́run bá ra ìgbà the evil is everywhere ibi kò síbi tí ò sí ojoojúmọ́ ni òun drive on that side ó tiẹ̀ mọ̀ bóyá ọ̀mùtí kan ló ń gbé mọ́tò kọjá lọ́dá wọn yẹn ṣùgbọ́n Jésù ń pa ọmọ olúwa ń pa wá mọ́ níbi gbogbo inú ilé rẹ gan lẹ́nu step gangan kẹ̀kẹ́kẹ́kẹ́ ni yẹ̀gẹ̀rẹ̀ báyìí nǹkan ni hallelujah mọ́tò tó lù ẹ̀ wà gangan nǹkan ni èwo ni yóò sí òun fò òun fò òun <laughs> it's all over it's all over gbogbo ibi ní orúkọ Jésù títí ayé gbé síwájú ẹ lónìí gbogbo ẹbọ ibi tí ayé rú nítorí tiẹ̀ ẹlòmíì wọn arúgbó òkùnkùn pé kó sátani lé ní orúkọ Jésù ẹlòmíì wọn arúgbó they will sacrifice evil wọn ní kí sátani lé pé bá mi lé ẹni máa rúbọ ilé kí sátani lọ jẹun yà ní orúkọ Jésù olúwa dáadáa nù àmín sàmì dáadáa gbogbo àránsí òkùnkùn gbogbo àránsí ẹni bí gbogbo àránsí ọ̀tá every every power of darkness gbogbo ibi tí ayé rán ní orúkọ Jésù whatever the enemy have sent your life ohun tá pè tí ọ ohun tá pè tí ayé àwọn ọmọ rẹ ohun tá pè ní ìrìn àjò ẹ ẹni tó ní kó oṣù bí bàbá rẹ ṣùṣubú ní orúkọ Jésù lónìí kó lu àkódójú tì wọn àmín ẹni tó ní ó lulẹ̀ ṣáni ẹni tí ń béèrè fún ìṣubú ayé ẹ ẹni tí ń wá ohun tó máa dùn ẹ pé kí ló lè dùn ọ nígbà làwọn ti fẹ́ ní lára gbogbo agbá tí ń gbìmọ̀ yẹn all those power your life that want to torment your life, that want to punish you. Ọ̀pọ̀lọpọ̀ á kó máa fi àjẹ́ ọ. Òṣìṣọ́sì ni tẹ́yìn ò sì mú dáadáa, á fi àjẹ́ ọ. Arákùnrin kan, arábìnrin rẹ̀ ló sọ fún pé wọ́n wàá rówó wàá pè ń gbẹ̀. Bẹ́ẹ̀ ni wàá rí ìgbẹ́ wàá pè lówó, wàá rí ìwà ìgbẹ́ wàá pè lówó. Gbàtí ọwọ́ ìyá mú lóòótọ́ ìyá sódómọ́ lóòótọ́ gbogbo nǹkan gbogbo alágbàáfì àjẹ́ ayé ẹni ní orúkọ Jésù gbogbo alágbá apá ayé ẹni lójú the one that tormentors of your life the one that is holding your life down the one that is holding your glory ajínigbé abarijẹmọ lára asọrẹdùfò ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà lónìí olúwa sanwó-dà sàn àmẹ́ gbogbo ipa ẹni bí every hand of darkness gbogbo ipa ènìyàn ní orúkọ Jésù fún ìṣubú lórí ayé ẹ gbogbo alágbá tí lépa tí lépa the one that is that is in of your life bíi farao ètò ń lé àwọn ọmọ israẹli ètò ń wá ìparun wa ètò ń wá ìṣubú wa ètò fẹ́ dá wọn padà sí oko ẹrú ní orúkọ jésù alágbá náà ní orúkọ jésù ló lu ènìyàn olúwa sàmọ́ wọn lásán àmẹ́ ṣàmì dáadáa ìmọ̀ akọ́dọ̀fọ̀ àmẹ́ ò ṣàmì dáadáa ìmọ̀ akọ́dàsán àmẹ́ ìmọ̀ akọ́dọ̀fọ̀ àmẹ́ olùgbèjà kó gbè yín níjà àmẹ́ abániṣe kó bá yín ṣe àmẹ́. ní orúkọ Jésù gbogbo ọwọ́ tó fẹ́ fà jáde ó yá lórúkọ Jésù that hand that you want to bring out ọwọ́ tó fẹ́ nà jáde yẹn ní orúkọ Jésù gbogbo agbá agbátalágbá tó ní òní rọ́wọ́ yọ ní orúkọ Jésù o fẹ́ nawọ́ jáde ọwọ́ rẹ kó jáde síta fún oríire àmín ṣàmì dáadáa ní orúkọ ọwọ́ tó fẹ́ nà jáde fún oríire yẹn ọwọ́ tó ọmọ rẹ fẹ́ nà ọwọ́ tó kọ rẹ fẹ́ nà jáde fún oríire láti rí oríire gbà ní orúkọ Jésù Ọwọ náà ọ̀run kó mu jáde àmín kò ní nira àmín kò ní burú àmín kò ní bàjẹ́ àmín the Lord Jehovah you for you olúwa yóò gbé níjà ní orúkọ Jésù olùṣẹ́gun yóò gbé níjà yóò bọ̀ ṣẹ́gun ní orúkọ Jésù ọ̀tá ayé rẹ yóò ṣubú ẹni bí yóò wọlé ní orúkọ Jésù ọ̀tá ayé yín yóò ṣubú ẹni ẹ eh, dìde fún orere wọn màkàlì abakapa rúsàtẹ lìkẹtẹlì abakaparia ní orúkọ jésù ó yá dìde ó yá ayé rẹ ò fún orere wake up Ni orúkọ jésù ayé yín kó dìde wake up wake up wake up wake up gbogbo ayé ti ń sùn ní orúkọ jésù tí oore fi kọjá gbogbo ayé ti ń sùn tí oore fi lọ ni orúkọ jésù let your life wake up now ayé rẹ kó dìde ayé rẹ kó dìde Oya yá jí inú wake up wake up wake up I command your life Oya ji, jí jí lórúkọ Jésù jí lórúkọ Jésù jí lórúkọ Jésù ayé yín kò sọjí kò sọjí oh wake up wake up wake up wake up in the name of Jesus I command your life to wake up mo pàṣẹ fún ayé rẹ lónìí kó jí lẹ̀ ó yá dìde jí dìde kó sọrí dìde kó gbáre dìde lọ sí rere ò ní sùn mọ́ líparú irun irun àṣetì táyé ju ayé ẹ sí irun àbúbọ ayé rẹ ò ní ṣùṣù àṣetì mọ́ àní dìde lẹ̀ dìde lẹ̀ kí ẹ̀mí rẹ kó dìde kó sì rè ní orúkọ Jésù kó gbàrẹ ojú ò ní tì ọ́ bẹ́ẹ̀ ni ó sì rè gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wẹ orúkọ Jésù Olúwa jọ̀ọ́ fòrè dá mi lọ́lá Olúwa fi oore dá ayé mi ní ọlá láwùjọ àwọn èèyàn. Lord, crown my life with the great things in life. Olúwa fi oore dá mi lọ́lá, oore má jò wọ́n mi mọ́ o. Láwùjọ àwọn ẹni rí láyé, bí ayé mi wà ń bẹ̀. Láwùjọ àwọn tó rí tiẹ̀ ṣe, láwùjọ àwọn tó rí tiẹ̀ gbà, láwùjọ àwọn tó rí tiẹ̀ mú. Ẹ mo máa ẹ ẹ mo ti gàdúrẹ́tì àwùjọ kan nu. Ẹ ò wẹ́ pé ẹ máa jẹ òdo bí aláfọwọ́ yìí. òdo olójú ẹja bẹ́ẹ̀ ni àwùjọ àwọn aláṣeyọrí tí àwọn ọmọ rẹ yóò dìrì tán ó jẹ èèyàn ẹ porúkọ Jésù olúwàjẹ ń wà ń bẹ ẹ fèmí náà bẹ in that position of great things in life ní orúkọ Jésù ọ̀run fi mí síbẹ̀ gbogbo agbára jẹmí níyà kó wọlé o ẹ jẹ́ kí èmi náà ṣe rékọ́dù ètò parí nínú ọdún inú ọdún kòrónà yìí olúwa fún mi ní àṣeyọrí oore ẹ jẹ́ náà rí tèmi gbà in the midst of this pandemic father help me ẹ rántí pé ó sọ pé màá ṣàánú fún ọ kí ọba bábílónì kó lè ṣàánú fún ẹ̀yin ní orúkọ jésù ọ̀run ṣàánú fún mi ẹ pọ orúkọ jésù ọwọ́ àánú wọnú ayé mi o ọwọ́ ẹni bí kúrò ọwọ́ ìkà yẹn jáde let that evil hand leave ọwọ́ ìkà yẹn jáde ọwọ́ tí ń gbógun tì mí jáde. ọwọ́ njem ń jẹ mí níyà jáde olúwa mú ọwọ́ náà olúwa mú ọwọ́ náà gbé ọwọ́ náà dé àwọn ń porúkọ jésù ọwọ́ tí ń jẹ mí níyà ọwọ́ da iṣẹ́ tó ń da ohun rere ní ìgbìmọ̀ òkùnkùn èyí ti ń sọ̀rọ̀ mi sẹ́ staida olúwa dáná síbẹ̀ iná ọ̀run gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wá máa sórí ọ̀fẹ́ nìsín ẹ ká fi sọ́kàn pé àdúà yìí tẹ̀síwájú let us put in mind that the prayer continue today by God's grace by by six a.m. Uh, by um, probably have Pastor Richmond and I missed this morning or also this morning again and also remember in Eneri Giselle now the prayer also today you are fasting So we are coming 6, 3 o'clock every 5 o'clock. I'll come by 5. And also by t- t- tonight, me, me, I'll say in the Friday. In the Friday, right? Okay, in the, in the Friday. So by 11 p.m. my time, Eastern time, we have a night of power. Ajay ọ̀pọ̀lọpọ̀ so from eleven pm we start a prayer again Me to my dear the night of power, get your oil as you're about to enter the month of um, the month of uh, June. You know, Oshu eh, and the middle of the the, the, the, the so the, the middle of the year. So you're about to enter the middle of the year. Eh, great things must happen for you. When we go you increasement, you know, grace five, grace six, increase ó yẹ kí kó pọ̀ sí increment six six so in the middle of the year six year so only could that dàgbà increasement. hallelujah kó òun rẹ kó so as we are coming tonight to begin from the morning six by three ẹ three yẹn by five I will be back by uh, by by by by five in the evening and also by twelve most of the prayer náà lè jẹ́ kí reduce prayer Yeah? ẹ̀yin ẹ̀yin sókè kẹsà máa mú náà hallelujah mm, ẹ̀yin náà lẹ́fà ah, ẹ̀yin ah, ẹ̀yin náà ni praise and it's okay ẹ ká porúkọ Jésù láàárọ̀ yìí tí mo tọ̀ wá Olúwa jẹ́ kí n rí ohun àmì ohun rere let me see great things in my life mo sọ pé ẹ máa wá pẹ̀lú ohun tí mo wá láàárọ̀ yìí ni pé ìgbàgbọ́ tí mo nínú rẹ láàárọ̀ yìí pé kí n ṣe rere that very thing my hope in you this morning is for my life to move forward I don't know you can mention those things bẹ́ẹ̀ kó sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ohun tí mo wá sínú àdúrà yìí ó ní pé kí ayé mi gba dídára ohun tí mo fi wọnú àdúrà yìí wá ní àárọ̀ yìí in this morning pé kó fún mi ní iṣẹ́ yẹn o pé mi náà fẹ́ bímọ láyé mo fẹ́ gbé ọmọ mi jó mo fẹ́ jó mò kẹ́ẹ̀kẹ́ porúkọ Jésù dáadáa ẹ ń bẹ kí ilé mi kíkà àlàáfíà kó jọba ń bẹ bẹ kí ọwọ́ àṣeyọrí kó kàn mí can you begin to tell the Lord why you are here this morning Ọlọ́run Ísírẹ́lì o ìwọ ló mọ̀ tó fẹ́ ṣe o àwọn èèyàn mà ti dé o ní orúkọ Jésù wọ́n ti wálé ní èké di ayé ẹ ẹ o Ọlọ́run fẹ́ kó bá mi dá wọn lóò bọ́ ṣe ń sọ yẹn ọ̀run gbọ́ Olúwa dá yín lò Olúwa gbọ́ bàbá mi bá mi yanjú ọ̀rọ̀ yẹn ní orúkọ Jésù let the Lord settle that very case tell the Lord why you are here wọ́n ti wá sínú àdúrà yìí o ní orúkọ Jésù Ọlọ́run Ísírẹ́lì bá mi ṣe fún wa jẹ́ kí àwọn yẹn kó lẹ́rìí let them have a testimony ní orúkọ Jésù ohun tó ń sọ yẹn ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ bá ń fààyè gbà wọ́n ní orúkọ Jésù ohun tó ń sọ yẹn ò bá wí tiẹ̀ o wọ́n mọ̀ gbàgbé e. ní ká bàbá ká fàrú stọkítàlíà ó yá lórúkọ Jésù ohun tó ń wí jáde ẹ gbà fún wọn ó yẹ yàn dá gbogbo agbá tó ló ti o kó wọlẹ̀ gbogbo agbá tó ló ti o kó wọlẹ̀ gbogbo agbá tó dó ti o tó ní kò ní ṣe ní orúkọ Jésù kó wọlẹ̀ gbogbo májẹ̀mú èyí tí ń bá dìdàkadì èyí tí ń bá ń dúró yẹn ní orúkọ Jésù májẹ̀mú yẹn kó wọlẹ̀ máa gbàdúrà ní pàwórùkà píùrù sàkátàlíà ó yá gbàdúrà sọ fún Ọlọ́run Ọlọ́run mo wọnú àdúrà ìwà ni ní orúkọ Jésù fún àṣeyọrí lórí ọmọ mi ni mo wọnú àdúrà ìwà I'm hearing this prayer ìwé ìgbélú yẹn kó bọ̀ sí i ẹni tó dúró sórí five mi ní orúkọ Jésù ó yá bá lè jìnnà tell Lord to send that away ìka bàbá kápálì rà ó yá Ọlọ́run down Ọlọ́run Ísírẹ́lì down down ojúmọ́ rẹ kó mọ́ bá wọn o ní orúkọ Jésù ìbùkún àárọ̀ kò jẹ́ tiwọn ní orúkọ Jésù ojúmọ́ rẹ kó mọ́ bá yín o ìbùkún àárọ̀ kò jẹ́ tiwọn ẹ ní ṣìṣe ẹ ní ṣìlẹ̀tẹ̀ agbẹ́dá ò ní gbé ọ̀dà ní orúkọ Jésù gbogbo ẹni tí ọ̀tá fi ṣẹ́ràn nítorí ayé ẹ̀ nítorí ayé ọmọ ní orúkọ jésù ẹntọ sátani fẹ́ yálò ní orúkọ jésù kọrin jìnnà sátani ìyá ó yá arákùnrin ẹlò àti pàmò yẹn ó yálò ní ẹ̀mí èṣù wọnú má yẹn ó gbé wọ ẹ̀mí èṣù gbé wọ you can tell ẹ máa rí ẹ̀mí kan wọnú ẹ ẹ̀mí kan gbé wọ ni àgbà tó ṣe kíní yẹn tán kójú ẹ tó dáa ní orúkọ jésù ẹnikẹ́ni tó fi ṣẹ́ran nítorí ayé ẹ lónìí kò ní rí ọ ní orúkọ jésù fún ibi ẹni tó fi ṣẹ́ ibi rán nítorí ayé ọmọ rẹ kò ní rí yín kò ní rọmọ rẹ mú ọmọ rẹ ò ní rìnà kó ní orúkọ jésù ẹni tí sátani fi ṣẹran a màkàlì kàlíà nítorí ayé mi o ní orúkọ jésù kò ní mà mí yóò jìnnà eré tètè màkàlì báwòrò kàlíà ẹnikẹ́ni tán fi ṣẹran nítorí ayé rẹ lónìí nínú ayé ọmọ rẹ fún ibi ní orúkọ jésù shall be far away from you, shall be far away from you, shall be far away from you, shall be far away from your life in the name of Jesus ṣàbí fáre kò ní malẹ̀ ní orúkọ ẹ̀ ní nàkó ní orúkọ Jésù ẹ̀ ní nàkó ẹni bí ènìyàn olú bí ènìyàn ní orúkọ Jésù ẹ̀ ní rí kò ní mọlé rẹ kò ní mọ̀ ọ́ ẹ̀rọ ànúgbà olóore ayé rẹ lónìí the helpers of your life the helpers of destiny tó ràn ọ́ tó fà ọ́ lọ sókè ó yá kó wọ ọ rí ó yá kó wọ ọ rí kó wọ ọ rí kó wọ ọmọ rẹ rí kó wáṣẹ rẹ rí let it locate your life let it find you go in this blessing and return with a great testimony ẹ lọ́nú orí ọlọ́run yìí kẹ̀sẹ̀ padà pẹ̀lú ẹ̀rí ńlá go in this God's blessing and return with a great with a great blessing in the name of Jesus and testimony ẹnìkan mo gbà níbi tó ti ń ṣiṣẹ́ olúwa kó wọ ọbẹ̀ lọ pẹ̀lú ẹ lórúkọ Jésù níbi tó ti ń ṣiṣẹ́ ma ko fẹ́ dàbí ni máa rí kárí kálíà wa ilé káfíìrì òsítẹ́lẹ̀ ma ṣáńdó bẹ́ẹ̀ kó sà ọwọ́ ọlọ́run kó wà lára rẹ mẹ́ ní orúkọ jésù o ò e ní kàgbákò o ò ní ṣiléwọ̀ ní orúkọ jésù àánú kó dájú mà wa ní kẹ̀bẹ́ kò ṣẹlẹ̀ àánú kó dájú ẹ lọ ṣe o ẹ rírí gbà bẹ́ẹ̀ ni ó sì rí oorun yín kó jórun dúdùn ìjáde rẹ kó láyọ̀ wá kó mú ayọ̀ wá kó mú ìbùkún wá gbúà dúà lórúkọ jésù kristi olúwa wa àmín ṣàmín dáadáa àmín àmín lórúkọ jésù hallelujah so let us put in mind our announcement uh, by God's grace we are we with the prayer in the prayer in the morning prayer in the morning and also prayer in the in ní lago aago márùn yẹn mo lè má wà tètè mo lè tètè wá before five so you can have a little rest so i will come by eleven again lọ́la so by the three o'clock one uh, hallelujah so but you also you are fasting today even though if you have take your early morning coffee má wọrí pa àwẹ̀ So that do. hallelujah the lord jehovah god will help us in you and also please i have said this let's begin to work on this equipment that we need i think is we are, are trying to manage it, but we need to be working on that. I told you that everyone, I know what is going on in the whole world now. If you begin to set things aside now, begin to do that. So when I say it's time to buy it, so we can be able to get it, please just put it. I don't want to, but I realize that oh, uh, there's no choice. I need to get this. So, but let's begin to put the money aside. If it's one dollar, two dollar, that God will want to give to put three dollar I've been putting my own on the side too. So when the time comes, so we we'll gather together and uh, we just get it. You know, I've been putting my own aside too. Praise the Lord. Just to get it, you know. You know. So by God's grace, the Lord will help us. So if you want this thing, kó jẹ́ kó lórí kó lórí ìsọjí ìrìnrere. <laughs> Ẹ̀rọ máa jù bẹ́ẹ̀, So and when it come, oh, let's get this thing, you know. Like we just, you know, we just buy it and make it the job more easier, you know. So the breaking up, you know, so the breaking up will not be happening because you know uh, there's a way I'm doing it that I have to lower cover. So, but it's not it's not supposed to be, you know. We are So I'm just saying this to you, you know, by just put it aside, put it aside, put it aside. So when the time is, everybody can just just, just be a blessing to it. So Ọlọ́run ara wa lọ, ó gbàdúrà eh, Olúwa ló lè ṣe yẹn wọn á gbàdúrà màmá gbàdúrà fún yín ni owó tó pọ̀ nípa ẹni tó bá ti mọ bí iṣẹ́ tó ti mọ bí pé iṣẹ́ àṣẹ àkọ́ ó ti mọ bí iṣẹ́ ni pé iṣẹ́ iṣẹ́ olúwa lílé kò gbọdọ̀ ó láti lọ káàkiri ni mo sọ nípa agbára ọlọ́run lónìí ní orúkọ jésù ẹ ti ṣiṣẹ́ fún olúwa bẹ́ẹ̀lì sọ pé the labourer is worthy of his wages ẹni tó ṣiṣẹ́ náà ni máa ń gbà á ẹ wá gbọ́ orí ọ̀fẹ́ lẹ́tí wọnú àdúrà ẹ wá you are here for grace àbí tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ you are here to receive a grace here from the Lord himself aṣojú lèmi ọlọ́run fẹ́ ọlọ́run ló dá ilé ilẹ̀ fún ara rẹ̀ aṣojú lèmi a sales man lèmi ẹni tó ní complain lè ṣiṣẹ́ fún ní orúkọ Jésù ó sì sọ pé the labourer is worthy of his wages oore tẹ̀ ń fẹ́ ọ̀run kó fún yín o amen ah ah thank you my daddy mo rí pé wọ́n mú iye sọ̀rọ̀ yẹn mo rí sweet mo rí àbẹ́nìkan ńlá sweet lọ́wọ́ ni ta ni ńlá sweet lọ́wọ́ ń bẹ̀ wọ́n <laughs> mo rí pé wọ́n kàn sweet sweet ni sweet oh sweet mo kọ̀ rí pé wọ́n mú sweet yẹn sọ́wọ́ ẹni yẹn hallelujah sweet sweet sweet àìkè wọn ń pèlè èdè mi ta èdè wọn tún pè sweet sweet I, I, I think I understand sweet right because mi wọ́n lè bá pè ní nǹkan mi ọ̀dọ̀ yìí gbúdúgbúdú ni o ẹgbẹ́ bẹ́ẹ̀ gúdígúdí lẹ́sìn mọ́ mo ṣàlẹ́pọ̀ mọ́lé ọ lọ́wọ́ lórúkọ Jésù adùnní máa ń adùnní ní orúkọ Jésù ayé yín kó bẹ̀rẹ̀ sí dùn àmẹ́ ṣàmì dáadáa ohun adùn ńlá that that great thing èyí tí ń mú ìkorò sá lọ́nú ayé ẹni ohun adùn ńlá èyí tí mú ìkorò that will take away your pain and your sorrow ohun adùn ńlá ní orúkọ Jésù ó yẹ gbà àmẹ́ lórúkọ jésù ó yẹ gbà àmín ohun tó lùwà filé ọlọ́wọ́ ẹ̀ tó jẹ́ adùn yìí mo pè jáde i call it out for manifestation mo pè jáde fún ìfarahàn ríra ó lè ó kàpẹ́ orísìtìrìkà ohun adùn yìí ní orúkọ jésù ó yẹ kó farahàn àmín oh my kaori power stripe ohun adùn yìí ní orúkọ jésù ó yẹ kó farahàn àmín láti lọ mo ní kí ọlọ́run kó dé ọládé kó lẹ́jọ́ bá gọ́ crown you kó lùwà kó dé yín ní adé ẹgbàdé àṣeyọrí o ẹgbàdé ìbùkún ní orúkọ jésù receive that honour ó yá gba iyì yẹn ah ò ní dẹni ẹ̀gàn mọ́ ó yá gba iyì yẹn receive that honour receive that honour I receive it receive that honour gba iyì yẹn ayé ẹ kó níyì ayé yín kó gba iyì ayi láwùjọ ayé yín kó ní iyì ayé ọmọ rẹ kó gba iyì bẹ́ẹ̀ ni ó sì rí ó mọ̀ ti rí bẹ́ẹ̀ o láì lórúkọ jésù kó lóa kó yọ omi ẹsìn mọ́ ẹ̀jẹ̀ jésù kó wọnú omi lọ kó mú ìwòsàn wá kó mú ìmọ̀láradá wá gbàdúà lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah praise the lord praise the lord god bless you thank you for being here. God bless you. See you in the morning by 6 a.m. Eastern Time. God bless you. Bye bye. I say, oh, God bless you, double. God bless you. God bless you. God bless you. God bless you. <laughs>